jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ẹ̀mí ọlọ́run balẹ̀ mi ẹ̀mí ọlọ́run balẹ̀ mi kí n pa èṣù lẹ́nu mọ́ kí n mú ọ̀tá gbẹ̀yìn dá kí n ṣẹ́gun níbi gbogbo ẹ̀mí ọlọ́run balẹ̀ mi ṣé ọkàrà payá di ojú rẹ̀ máa wo ènìyàn. Open your hearts and close your eyes. Don't look at anyone at this point. Let the Spirit of the Lord come down. Don't look at anyone. Let the Spirit of the Lord. yóò sọkàn di òmìnira ògo ni fún orúkọ yìí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. bí ọwọ́ ẹ bá sì wà ń bẹ̀ máa fi pàtẹ́wọ́ rẹ fún olùwà. gbogbo sáà máa pàtẹ́wọ́ yẹn lọ láti àwọn tó rò. àwọn kan ti dáwọ́ dúró. Jonah amen wọ́n kọ́ wa lórí kan ní ọdún mélòó kan sẹ́yìn kálágbá má gbà bá mi o kẹlẹsẹ má gbẹsẹ lẹnu o kí ló fẹ́ papá ṣe. mo bá wà lọ́wọ́ àti olúwa o. tí ọlọ́run ṣe mí sòrò. let the spiritualist step in. a ò tí ì gba iṣẹ́ yín báyìí. we have not received your work at this point. ẹ jẹ́ kí ènìyàn kò ṣe máa sìn. let that guilt keep on falling. ẹ wá ayé fún bóyá ẹ lọ gbà ní ìyanu kó náà balẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà. amen. amen. ẹ ṣe ní kankan. olùwàkúndà wà láàrin. may the lord bless us. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa. we thank the lord our God tọ́mọ̀dún wa rí oṣù tuntun. Now let us see another new month. Ẹni ìtura ń lè. Ìtura ara kọ́ lè gbọ́ ọ̀rọ̀. Ẹni kí ni dé tèmi sà? What is today's date? Yóò. September first. Ó dẹ̀ wá báyìí ní ilé olúwa. I meet you in the house of God ó dájú fẹ́ni tó rí àmì mẹ́ta yìí ṣe. I'm assured for someone who can say this three amen. títí oṣù yìí máa fi kanlẹ̀. Before the end of this year. ọ̀rọ̀ bí ọpẹ́ bí ọpẹ́ kò ní kúrò nínú ayé. àmín àmín àmín lórúkọ Jésù ṣe torí ohun mìíràn bí kò ṣe nítorí orúkọ Jésù. Not because it's not because of something Torí pé àkókò yìí bá ẹ nínú ilé Ọlọ́run. Because this hour meets in the house of God. Ohun àkọ́kọ́ tó kọ́ ṣe lóṣù yìí ni pé. The first thing you did in this month. yọ̀ǹda ọjọ́ kìíní oṣù fún Ọlọ́run. You gave this month unto the Lord. Gbogbo oṣù yìí. All for the rest of this month. Ọ̀run kó yọ̀ǹda rẹ̀ fún ìṣelógo. Àmín àmín àmín. Lórúkọ máa sáré díẹ̀ ní inú ọ̀rọ̀. our father will quickly go into the words of God. ọ̀rọ̀ wa ò ní. Our words today, think talk to today. Kíkà àdúrà ló máa pọ̀. It shall be a lot of prayers. Mo yọ text ọ̀rọ̀ mi. Our father revealed his text. Nínú ìwé ìwòlí Jeremiah. In the book of Jeremiah, prophet Jeremiah. Seven seventeen. Mo nílò ètè rẹ láti sọ̀rọ̀. A máa máa respond nínú wàásù eléyìí. We will be responding in this some of today. ṣé máa lè dá mi lóhùn ṣá. will you be able to answer the man of God. okay hallelujah kan kì í wọ́n náà. hallelujah. àwọn kan ò ṣe. sọ hallelujah kan dáadáa. hallelujah. seven seventeen. ìwọ kò rárí ohun tí wọ́n ń ṣe ní ìlú Júdà àti ní ìta Jerusalem. ẹgbẹ́ àyè ènìyàn Ọlọ́run. dear children of God. ìwọ kò rárí ohun tí wọ́n ń ṣe ní ilẹ̀ Júdà àti ní ilẹ̀ ìta Jerusalem. Let me just see what is happening in Yes. Àwọn ọmọ kọ́ igi jọ. Gbọ́. Kí ló ní àwọn ọmọ ń ṣe yìí? What is it the children They gathered wood. Àwọn ọmọ ń igi jọ. The children are gathering wood. Àwọn bàbá ń dá iná. Àwọn bàbá ń dá iná. Àwọn obìnrin po àkàrà láti ṣe àkàrà dídùn fún ayaba ọ̀run. Ẹ̀dùn. Hold on, you're there. Ẹ̀gbọ́n. Here àwọn ọmọ ń sa igi jọ. the children are gathering wood. àwọn bàbá ń dá iná. the fathers are kindling fire. àwọn obìnrin po àkàrà. the women are mixing big cake. àkọlé yẹn fọ́ ní ìsìwádìí àbí. does that thing doesn't make fun is it funny to you. wọ́n kó àkàrà sí ayaba ọ̀run láti ṣe kí ni. àti láti ju ẹbọ rẹ mímu jáde fún ọlọ́run mìíràn. Wọ́n kéré ewu ìbínú mi sókè. Wọ́n fẹ́ rú ẹbọ fún Ọlọ́run mìíràn. They want to sacrifice to another God. Wọ́n fẹ́ rú ẹbọ sí Ọlọ́run mìíràn. Èyí tó tó kó wọn ní ẹrú. They wanted to sacrifice another God that enslaved them. Àwọn ọmọ ń sa igi jọ. The children are gathering wood. Àwọn bàbá ń dáná. The eh, fathers are kindling fire. Àwọn obìnrin ṣe kí ni? And the women are doing what? Wọ́n po àkàrà. They are mixing vintage. sí ọlọ́run àjèjì. to their strange gods. èyí tó kó wọn ní ìgbèkùn. the one that enslaved them. láti orí ìbínú ọlọ́run sùn. from the anger of God. bí bá ti bèrè tọ́pìkì lọ́wọ́ wa ẹ̀dá mi lóhùn. if I ask you of this topic you will answer the man of God. àwọn ọmọ ń sa igi jọ. The children are gathering home. Àwọn bàbá. The fathers are turning fire. Àwọn ọmọ ń sa igi jọ. The children are gathering fire. Ẹ̀dá mi ló pé àwọn bàbá. Wọ́n dá iná ẹ ti get it. you have not gotten it. bàbá àwọn ọmọ ń sa igi jọ. àwọn bàbá dé iná. àwọn obìnrin wọ́n sì wà. ẹ jọ ní ìlànà tòótọ́ sí àwọn bàbá ló yẹ kó máa dáná. in a true journey is to the fathers became the fire. hello. hello somebody. àwọn ọmọ ń sa igi jọ. the children are gathering ṣé on a normal day ṣé àwọn bàbá ló ń dáná. is the father that will kill you. èyí ni pé a ti dorí àwọn ọkùnrin ìdílé yìí kodò. that means we have turned the uh, duties of. àyànmọ́ wọn ti dorí kodò ní ìdílé tí a sọ yìí. destiny have been turned upside down in this family. ó ní wòlíì ọlọ́run Jeremiah. he said the prophet of Jeremiah. wọ́n tó lọ ní ilẹ̀ Jerusalem look at what is going on in Gaza. àti ní ìtàlẹ̀ Judea. and the trees of Judah. àwọn ọmọ ń the children are gathering wood. àwọn bàbá ń dá iná. the fathers are fire. àwọn obìnrin ń bọ àkàrà. the women are making cake. kì í ṣe sí Ọlọ́run o. ṣùgbọ́n sí administrate God. èyí tó kọ́ wọn ní ìgbèkùn. the one that enslaved them. ayé ìdílé yẹn wá dorí kodò. their family is now turned upside down. àyànmọ́ wọn dorí kodò. their destiny turned upside down. ó gbogbo lọ dédé. things were not moving on straightly. wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ọmọ. he now asked the children. kí ló dé. why tẹ́bí ṣáìdì dọ̀. that you are gathering wood. nígbà táwọn ọmọ máa dáhùn. one three hundred and answer. ẹ rí mi. don't you see. àwọn bàbá. the fathers. ẹ ti sùn. you are sleeping. The fathers are kindling fire. Wọ́n lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ pé. He said you are asking the children. Kí ló dé tẹ̀ ṣàgídọ̀? Why are you telling the food? Wọ́n ní ẹ rí àwọn bàbá. That is the fathers are kindling fire. Wọ́n tún lọ bá bàbá. They then went to the fathers. Kí ló dé tó dé yìí lẹ̀ ń dáná? Why is it that you are the one kindling fire? Kò yẹ kó dé yìí lẹ̀ ń dáná. It shouldn't be you kindling fire. Nígbà tí bàbá máa dáhùn. When the father was on the line. Ó ní ẹ̀yin náà rí ní. Àwọn obìnrin bọ́ àṣàrò. Big thing bàbá rere má sọ mí di gbẹ̀wò dání o bàbá rere bàbá rere bàbá rere má sọ mí di gbẹ̀wò dání o bàbá rere má sọ mí di gbẹ̀wò dání o bàbá rere. Ah. It was one slave, uh, woman, uh, uh, slave in that family. Àti ọmọ àti bàbá àti àwọn ìyàwó. And the fathers and the children and the wives. Wọ́n ò rújú tu ara wọn. They had no sort out of their lives. Ètò wa burú jù ni pé. The one that is more terrible is. Ohun gbogbo tí wọ́n ṣe. Everything they were doing. Sí Ọlọ́run àjèjì ni. It is unto the God their spirit Èyí tó kó wọn ní ìgbèkùn. The one that enslaved them. Àwọn ọmọ ń ṣa The children are gathering wood. Àwọn bàbá ń dáná. The fathers are kindling fire. Àwọn obìnrin wọn kú àkàrà. The women are mixing cake. Wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ àwọn ọmọ. And I ask the children. Kí ló dé tẹ̀ ságídọ̀? Why are you gathering wood? Wọn ò rí èsì kan tó lè fi. They have no answer to give. Ìdí ta fi ń ni pé. The reason why we are gathering wood is that. Àwọn bàbá ń dáná. Our fathers are kindling fire. Ah, bàbá kí ló dé tẹ̀ ń dáná? Father why you eh, kindling fire? Àdáná torí pé. We are kindling fire because. Àwọn obìnrin ń po àkàrà. The women are mixing cake ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìdílé ẹ̀ ò ní ànsà fún. so many things that happen in your family you have no answer to. torí pé bàbá ẹ ṣe. because your fathers are doing it. ìwọ náà ṣe é ṣe. you that's the reason why you are doing it also. ọ̀pọ̀lọpọ̀ ìgbèkùn tó kọ́ wọn lẹ́rú ní ìdílé tí ọ̀pọ̀lọpọ̀ wa ti wá. so many people that are saving wherever they come. A ò mójútu ẹ̀. We have no answer for them. Ṣé la délé ayé bá? That we came to this world and met in this world. Ní ìgbà kan. Once upon a time. Bí ẹ̀gbọ́n bá kú. When the brother brother dies. Àbúrò afẹ́ ìyàwó ẹ̀gbọ́n. The younger woman. Kí ló pè é? What is it called? Wọ́n lọ ṣubú. They will say he married her. Kí ni ìtumọ̀ ẹ̀? What is the meaning? O sá bá You imagine that way. Ẹ̀dẹ̀ ń ṣe. And you're doing it. Àwọn ọmọ ń ṣàkíjọ. The children are gathering wood. Àwọn bàbá ń dáná. The men are cooking the fire. Àwọn ọmọ ń po àkàrà. The women are making cake. Ohun tí ọmọ àti bàbá àti ìyàwó ṣe wọn ò ní ànsà fún. What the children and the fathers and the wives are doing. Ṣùgbọ́n torí pé Ọlọ́run àjèjì kan ti kó wọn ní ìgbèkùn. Because the strength for God has been given Ní ìdílé yẹn. In that family. Gbogbo ohun tí wọ́n ṣe ni pé wọ́n ń tẹ̀lé ìlànà ìdílé òdì. Everything they are doing is following the wrong doctrine. Àwọn ìlànà ìdílé kan wà tó jẹ́ ìlànà òdì. There are some doctrines that are I'm wrong ó sì ń ṣàkóso ayé ènìyàn. and is gathering the lives of people. ó sì ń ṣàkóso àyànmọ́ ènìyàn. and is directing the path of some people. kò wá síbi tí ènìyàn lọ. there no where a man goes. ìlànà ìdílé òdì á máa farahàn. the custom of the family will have. torí pé ti fi ara rẹ̀ sí inú ìgbèkùn yìí. because he appeared in that kind of slavery. kò lè ṣàṣeyọrí. he cannot succeed. àfi bí a bá dàgbà. except that person is. lọ́wọ́ agbára yìí. from this power. mo gbàdúrà. I pray. bí n bá lè gbọ́ gbóhùn ẹni mẹ́ta lóhùn rárá. I hear three people's voices. gbogbo ìlànà ìdílé òdì. all the wrong customs. tó ń ṣe àkóso ayé rẹ. that is misdirecting your ways. tó ń pa ọlọ́run lára. that is requiring the law. lónìí orúkọ Jésù ọ̀run fi iná yanjú rẹ̀. àmín àmín àmín orúkọ Jésù all this family are in slavery. a sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè wọ́n. and we use chains to tie them down. ayé ti gbọ́ ọgbọ́n kan. the world have started a rebel. wọn ò ní fi okùn dé ènìyàn mọ́. they don't use rope to tie people down anymore. wọ́n ti ṣe mistake yẹn ní ayé sátọ́nì. In the time of Samson, it has been made a mistake there. Ojú wọn dẹ̀ já. And their eyes are opened. Wọ́n fokùn so Samson. They used rope to tie down Samson. Wọ́n wá pe Samson. They now call Samson. Samson. Samson. Àwọn Philistines dé. The Philistines have come. Bíbélì ó já okùn yẹn bí okùn àwùjọ. They took that, they pulled apart those rope like no man's business. Wọ́n bẹ̀ ẹ́ next time. Yeah. The next time tó máa gbé Samson dé. Next time they were going to tie down Samson. Wọ́n pè kíní kan ní ọ̀gọ́rọ́ ní ìlàjẹ chain ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó wúwo ọkọ̀ náà fi dè it was what we used to tie it down. ó da tì. it could not tie you up tight. gbogbo ẹni tó fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dì ọ́ mọ́lẹ̀. all those are using chain to tie you down. wípé ò ní lọ síwájú. that you will not move forward. lórúkọ jésù ọ̀run jẹ́ òkun ẹ̀mí wọn. heaven will take away their lives in Jesus name. lórúkọ jésù. ìjọ ọmọ bẹ́ẹ̀ wọn agbára káwọn àtọ́ ń ṣe àkóso ìdílé. you know there are some powers that direct some families wọ́n sì máa pàṣẹ ohun tó máa ṣẹlẹ̀ sí ọmọ ológo. and they will decree to the life of the glorious God. torí àwọn bàbá ti bá wọn dá májẹ̀mú. because the fathers have been covenant with them. wọ́n ti kó àkàrà fún wọn. they have mixed cakes with them. wọ́n ti dáná fún wọn. they have fire made three fire for them. wọ́n ti fi ẹ̀mí jì fún wọn. they have given them life sacrifice. wọ́n jẹ̀ di ìdílé yẹn tọmọtọmọ. and they will hold on to that family. gbogbo ọmọ ológo tó fẹ́ ṣògo tí ò bá fi tiwọn ṣe. all the glorious children that will not do their. a sì máa kú láì they will be without Mo sọ tẹ́lẹ̀ sínú ayé ẹni tó ní ẹ̀mí mẹ́ta ṣe. Bàbá ní agbára àjèjì. Agbára òrìṣà. Agbára kí agbára iwin. Tó ń tẹ̀lẹ̀ tó ń gbalẹ̀ ní ìdílé tá a ti bí ọ. Tó kí gbogbo àwọn ọmọ ológun mú ká má lè sáré ṣògo. Agbára náà gbiná lọ́sàn-án yìí. Àmín lórúkọ Jésù àwọn nǹkan wà tó jẹ́ ìdè nínú ẹ̀jẹ̀. there are some things that are bondage in the blood. ìdè nínú ìdílé. by bondage in families. ó máa ń ti ibìkan bọ́ sí ibìkan. it goes from one point to the other. látòrí bàbá ṣọmọ. from father to children. ẹ wo ìdílé bàbá ìgbàgbọ́. look at the father the house of the, the, the believer's father's house. Genesis twenty. Abraham. Abraham. ẹnìkan pàdé mi ní Genesis twenty six. Somebody meet me in twenty six. Genesis twenty verse one to five Genesis twenty six verse six to eleven. mo fẹ́ mú kankan jáde ta ló ewo lè kà ẹnìkan ewo ta ló ka twenty. twenty verse. twenty verse one to five ẹ jọ ẹ ọmọ yẹn o. please keep that children. abrahamu sí kúrò ní ibẹ̀ lọ sí ilẹ̀ ibo gúúsù. yes. ibo ló ti ṣàtìgbọ́. wọ́n yí joel. ẹ tó ka twenty six kó dìde. isaki sì jókòó ní gẹ́rẹ́rì àwọn ọkùnrin ibẹ̀ náà bí léèrè ní ti aya rẹ̀ ó sì wí pé. abrahamu ló bí isaac. abraham bọ isaac. ní ìgbà kan abraham ṣe àtìpó ó dé ìkórìtà kan ní ìlú gerari. abraham went to a point called jericho. ohun kankan ṣẹlẹ̀ sí ní ibẹ̀. something happened to him in jericho. ní ìgbà tí ọmọ náà tún máa rin ìrìn àjò. i saw tó padà dé ìkórìtà yẹn. when he got to that junction. ohun kankan ṣẹlẹ̀ sí. something happened to him. àwọn wo ló dáhùn àwọn ọmọ ń ṣa igi jọ. the children are gathering you. you are not with us àwọn ọmọ ń sa igi jọ. the children are there people. àwọn bàbá ń dá iná. the fathers. àwọn obìnrin ṣe the women ìlànà ìdílé yẹn bá bàbá ó bá ọmọ ó bá ìyàwó. the custom made the father the son and the man. ha ogun tó di ẹ tó bá di ọmọ rẹ tí mò ń wò yìí. ogun tó bá bàbá. hands of Jésù. Bàtí Abrahamu dé ilẹ̀ Gérárì kí ló ṣẹlẹ̀. Ah, àwọn ènìyàn wọ́n rí ìyàwó ẹ̀ pé màá fà yọ. And people saw she, uh, Abraham's wife and said she's fine. Wọ́n àṣírí yìí. He had the secret. Ní ìdílé Abraham. In the household of Abraham. Wọ́n kì í fẹ́ obìnrin tí ó fà yìí. They don't marry of, of an ugly woman. obìnrin tó rẹwà. they must marry beautiful women. ni wọ́n máa ń fẹ́. is what they marry. ó wá di tra tradition tradition or custom. but mú ìyàwó ẹ̀ dé ilẹ̀ Gérárì kìlọ̀ sẹ́yìn. when you go to Gérárì. Abrahamu sì wí ní títí aya rẹ̀ pé arábìnrin mi ni. ó parọ́. he lied. ẹ sọ pé ó parọ́. say he lied. Oh, ẹ sọ pé ó parọ́. ó oh, parọ́. ní ìgbà yìí and next time. Sarah ò tí ì lóyún. Sarah was not pregnant. kò tí ì bímọ. he has not given birth. ní ilẹ̀ Gérárì in the land of Gera, O parọ́. She lied. Yes. Abimeleki ọba Gerari sì ránṣẹ́. Abimeleki ọba wa ránṣẹ́. Abimeleki king. Ó mú Sarah. Ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Abimeleki wá ní ojúran ní òru. Ó sì wí fún un pé kíyèsí òkú ni ìwọ. Òkú ni ìwọ. Nítorí obìnrin tí wọ́n mú ni. Lọ́wọ́ ọjọ́ ìsókè. Raise your right hand. Ohun tó tọ́ sí mi what you are for what is yours. tí wọ́n fẹ́ fi ipá agbára gbà lọ́wọ́ mi. they don use might and power to take away from me. ohun tó wúlò fún mi. what is useful for me. ohun tó jẹ́ ìdùnnú mi. what makes my joy. tí wọ́n fẹ́ fi agbára gbà lọ́wọ́ mi. they don use power to take away from me. gbogbo ẹni tó fẹ́ fi agbára gbà. all those who wan use power to take away from me. wọ́n ṣe sàmì mẹ́ta ọ̀run sẹ́wọ́n di òkú. ọlọ́run sọ fún Abimeleki pé. God told Abimeleki. òkú wọ́n. torí obìnrin tó gbà yìí aya ọkùnrin kan ni abẹ́mẹ́lẹ́ kan gbéra. ó sì wí pé olúwa hmm. ìwọ ọ̀run orílẹ̀-èdè olódodo pẹ̀lú eh. ọlọ́run mi ò lè jẹ̀bi ọlọ́pàá fún mi pé arábìnrin mi ni ohun tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni. wọ́n ní báyọ̀ gbọ́ wọn ti take out of that abrahamu ò tí bí isaki tó ti pa irọ́. abraham had not born isaac before he started lying. mo fẹ́ sọ fún wa nípa ìlànà ìdílé òdì. I want to tell you about traditional customers of the Roman family. Àwọn kankan wà tó ti ṣẹlẹ̀ ká tó bí ọ. There are some things that happen before you were born. Ó ṣe é ṣe kó jẹun tó ń là kọjá yìí. It's possible for you to want to your parents. Àbí ìwà tó ń wù yìí. Or your behaviour there. Ó lè má yẹ rárá. You may not understand at all. Ó lè má mọ̀ pa ẹ̀ rárá. You may not know on his hand or whatever. Ṣùgbọ́n tí àwọn bàbá ti ṣe ló kó bá But what the father have done was. Ní ilẹ̀ Gẹ́rẹ́rì yìí. In the land wife of Jerah. kò tí ì bímọ. he had not had a stroke. ó parọ́. he lied. Sarah. he said Sarah. kì í ṣe ìyàwó. is not my wife. kí ló ṣẹlẹ̀. what happened. twenty six. Isaac sì jókòó ní Gerari. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. after many years. ní àkókò tí a ń sọ̀rọ̀ Sarah yìí. at this point where you are talking about Sarah. ó wà ní wúndíá. he was at the virgin. age of ninety-one. she was a virgin. ló wá bímọ. and now her gave birth. so that means ìgbà tí a kọ lẹ́tà tí Abraham in primary she was around forty years old are you together with me yes primary she was around forty yes. years old then fifty one years later hello ṣe wà pẹ̀lú sà fifty one years later ó wá lóyún now pregnant. Ó wá bímọ. She now had a child. Lẹ́yìn tó bímọ. After giving birth to child. Ọmọ yẹn wá dàgbà. And that child grew up. Ọmọ yẹn náà wá pé bíi forty. And that child became forty Oh no, one wá ní And she also had a Forty plus fifty one. That is about ninety one years. Ohun Papa said ṣe ninety one years ago. What the father did ninety one years ago. Ó padà ní He came back. Lórí ọmọ. He came back to mother yes. Isaki sì jókòó ní Gérárì. Gérárì kan náà. That's in Jura. Tí Abrahamu dé tó ti pa irọ́. Abraham got to Jura. Ní ibẹ̀ tí Isaki dé ibẹ̀. When Isaac got Isaac got. Yes. Àwọn ọkùnrin ibẹ̀ náà bí rẹ̀ ní ti ayé rẹ̀. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé obìnrin tó fàìn yìí báwo ló ṣe jẹ́ òun náà ṣe kiri sa. ṣe wà bí ó ṣe kiri ó pààyàn. ìlànà ọ̀sùn. ìlànà ọjọ́ bẹ̀rù àti wípé aya mi ni sọ fún ènìyàn méje. tell seven people. ìkórìtà tí bàbá ẹdẹ tó ti ní ìjákulẹ̀ wà á kọjá bẹ̀ ó yẹ sọ fún ẹni méje. Ah, lórí ìjókòó ló wà ṣé orí ẹni méje sá. <laughs> oh my god ìkórìtà tí bàbá ẹdẹ tó ti jákulẹ̀ ẹ kọjá bẹ̀ ìkórìtà tí bàbá ẹdẹ tó ti jákulẹ̀ wà á kọjá bẹ̀ ọ̀tá ìkọ́lítà tí bàbá yín dé tó ti dẹ́kun rẹ̀ ẹ̀ kọjá bẹ̀ ìkọ́lítà tí bàbá yín dé tó ti dẹ́kun rẹ̀ ẹ̀ kọjá bẹ̀ in the name of Jesus. Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín lórúkọ Jésù. Àwọn ọmọ ló ń dá mi lóhùn. Àwọn ọmọ ń sa igi tán. Àwọn obìnrin pọ̀ àkàrà. The women are mixing cake. Our father does not like how you are. Àwọn ọmọ ń ṣagi jọ. Àwọn bàbá ń dáná. Àwọn obìnrin pọ̀ gan. Ayé wọn wá dorí kodò. And their lives were turned upside down. Ní ìdílé náà. In that family. Kí a tó bí Sáàkì. Before Isaac was born. Abraham pa Abraham lied. Ìgbà tí Sáàkì dàgbà. When Isaac grew up about ninety something to hundred years later. Like something hundred years later. tọ́nà máa dé ibẹ̀ yẹn. when he was getting to that point. òun náà parọ́. he also lied. ìjọ mọ̀ pé ó padà ń ṣe mistake ti yà ìṣe báyìí. so you you can find out that you tell them the same mistake. mistake tí bàbá ẹ ṣe jẹ́ mọ̀ kí wọn náà padà ń ṣe. you know the same mistake your father did you are also doing the same. àwọn nǹkan tá a fẹ́ fi gbàdúrà dé. these are the things we want to pray upon. àwọn kan máa sọ̀rọ̀ lórí ẹ̀. our father just speak a little bit about that. fún ìṣẹ́jú díẹ̀. for a few moments. kó o ní mọ̀ so that you know. irọ́ yìí. this. tí abraham pa. that abraham lied. isaac náà pa. Isaac also made lied also. Nígbà tí Sáàkì dàgbà. When Isaac grew up. Òun náà bímọ. He too had children. Ó bí sọ. He had Esau. Àti Jacob. And Jacob. But isaac dàgbà. when isaac grew up. tí ojú ò ríran mọ́. he could not see anyone. ó pe isaac tó bí ọmọ rẹ̀. they called Esau his lord. lọ pa ẹran fún mi. for me. mo fẹ́ jẹran. I want to eat the lamb. kí ilẹ̀ sùn fún wa. and to bless you. ìyá wọn gbọ́. the mother heard. ó pe jákàbù sí kọ̀rọ̀. Jacob in the court. ó sọ fún pé. he was telling Jacob that. bàbá ẹ bá sùn lè fún ẹ̀gbọ́n ẹ̀ your father wants to bless your brother. ìwọ wọnú ọgbà. you go into the kitchen. má lọ sí oko. don't go into the garden. ẹ sọ pé wisdom. wisdom. ẹ gbọ́ gbogbo ẹran tó wà ní ọgbà yẹn ìsọ ṣe wàhálà ẹ o. Esau was the one that got a sweat upon all those Jacob ò kí pẹ̀rù. Jacob does not kill lambs. Esau ló ṣe wàhálà ẹ̀ tí wọ́n jẹ̀ bí sí tí wọ́n rẹ̀ sí. Esau sweat over all these animals. Bàbá wa sọ fún pé. And his father told him that. Lọ pẹran fún mi mo fẹ́ jẹ. Don't kill an animal I want to eat. Bó bá jẹ́ ẹni tó ní wisdom. If somebody had wisdom. Ṣé ló yẹ kó wọnú ọgbà? You were supposed to go into the night. Kó dẹ̀ mú ẹran kan kó sún gbẹ dáadáa. And now. Kó fún bàbá ẹ̀. I give to the father. Ṣé ni. Apa ó wọgbó lọ ó bẹ̀rẹ̀ sí wẹ́rọ káàkiri. he went to the bushes to look for man. ẹni kan dúnà wọnú ọgbà kó tó dé ìyẹn ti mú irun. that one had taken a minute. níbi tí àwọn ẹlẹgbẹrẹ ti ṣe wàhálà káàkiri. wherever your colleagues have been spoiling up and down. ohun tó wà nítòsí ẹ tó o máa rí wúlò fún ògo. what is around you. ọlọ́run kọjú rẹ̀ sí lórúkọ jẹ́. àmín àmín àmín lórúkọ jẹ́ káàkiri inú gbó. Esau was going up and down the bush. ó ń wẹran. he was looking for a meat for an animal. Jacob ti pẹran tí ó ti sè Jacob had killed a meat and cooked it. má gbàgbé pé. don't forget that. àwọn ọmọ ń sa igi jọ. àwọn obìnrin ń pọ̀ àkàrà. the women are mixing things. irọ́ tí Abraham pa. The lie that Abraham lied. Irọ́ yẹn ni Isaac pa. It is that lie that Isaac lied. Isaac wá rò pé. Isaac now thought that. Ọmọ ò ní parọ́ fóun náà. That his children will not lie to him. Lóhun tó ṣẹlẹ̀. Hear what happened. Jacob wá pẹran. Jacob na kill the meat. Ó wá da owó ìbúra. He now took the skin off it. Ó wá síwájú bàbá rẹ̀. And I went before his father. Wọ́n ní Baba mi. He said my father. Mo gbóúnjẹ náà dé. I bring the phone now. Isaac ní. Isaac said. Ta ló ń sọ̀rọ̀ yìí? Who is speaking? Ó ní èmi Ísọ àkọ́bí rẹ ni. He said Ísọ your first born. Bàbá ah. àá. The father said àá. Ohun Jacob ni mò ń gbọ́ yìí. He heard the voice of Jacob. Ó ní no. He said no. Ísọ ló ń sọ̀rọ̀. It's Ísọ that is speaking. Bàbá ìlú ọ̀dà bọ́ bá jẹ́ sọ̀rọ̀ wọ sórí. it that the one. jẹ́ fọwọ́ kàn ẹ́. let me touch you. ó wá gbé ibi irun ewúrẹ́ yẹn. he now go into the skin. ó gbé fún bàbá ẹ̀. he gave to the father. bàbá ẹ̀ fi ọwọ́ kàn the father touched him. síbẹ̀. yet. bàbá ẹ̀ sọ pé. the father said. ọwọ́ ọwọ́ ìsọ̀. this is the hand of God. ohùn ohùn Jákọ́bù. this is the voice of Jacob. ó sọ fún bàbá ẹ̀. he told his father. ó ní bàbá. he said father. forget. ìsọ̀ ló ń sọ̀rọ̀. it is ìsọ̀ that is speaking. gbàgbé forget. èmi sàn ló gbẹ́rọ dé. it's I he kí ló ṣe fún bàbá ẹ̀. what did he do father. oh kí ló ṣe fún bàbá ẹ̀. what did he do father. àwọn ọmọ ń ṣa igi jọ. the children are gone to go. àwọn obìnrin kú àkàrà. the women to go. ó pa irọ́ fún bàbá ẹ̀. he lied to his father. ó fèrú ó fi gba ìbùkún. he took the blessing. irọ́ yẹn from stage Abraham to stage Isaac, Isaac to stage Jacob. he was going from generation generation. Ìran wa ó dìran. The lie became. Sọ́ni kan ní kéwù dìran o, kéwù dìran. Eléyìí ní ìdílé Abraham ìran di ìran dìran. Now ní ìgbà tí Jacob máa bímọ, ó bí àwọn bàbá ńlá méjìlá. He had twelve children àwọn baba ńlá méjìlá wọn dàgbà. and the twelve children were growing. ọlọ́run yọ ìkan sọ́tọ̀ láàrin wọn tàbí joseph. Solomon separated one. Joseph di alálàá. Joseph became a was a dream. Wọ́n bínú ẹ̀ torí òkú àlá yìí. They were angry because of the glory of his dream. Wọ́n dẹ̀ ṣe àjọ wọ́n gbàjọ lórí ẹ̀. They now gathered and took ohun tí wọ́n ṣe ni pé. what they were doing is that. wọ́n ta sọ́kọ ẹrú. they sold into slavery. wọ́n wá béèrè. they were not asked. wọ́n bọ́ wá plan lóko. they now plan. bí bàbá wa bá béèrè Joseph. if our father asked about Joseph. kéde ká sọ fún. what should we tell him. wọ́n ní. they said. ẹ mú aṣọ alárabàrà ẹ̀. took out his gun. ẹ jẹ́ ká pa ẹran kan. let us kill a bird. ká tẹ aṣọ ìbọnú ẹ̀jẹ̀. and use his color of. ká mú aṣọ yẹn lọ fi hàn bàbá wa. and take that garment to your. kí a wípé búburú ti bàjẹ́. kí ni wọ́n ṣe yẹn. àwọn ọmọ ń sa igi jọ. ìbílí ń bọ̀ àkàrà. irọ́ bá ṣe kiri sà. Going from generation to generation. Ọlọ́run mi máa ṣe fẹ̀tàn bá mi lò bọ́mọ̀ráyé tí ń fẹ̀tàn bá àwọn lò bí mo ṣe ọ́ dáríjì mi ò bàbá dáríjì o. ọlọ́run mi ọlọ́run mi má ṣe fẹ̀tọ́ ara mi lò. bọ́mọ aráyé ti fi ẹ̀tọ́ bá wọn lò ó. ṣẹ̀ ọ́ dáríjì mi ò bàbá dáríjì ọ́ mi mo ṣẹ̀ ọ́ mi ò bàbá dáríjì ọ́. ní ìdílé Abraham. in the house of Abraham. irọ́ bẹ̀rẹ̀ sí ń dìbò. Lie became lie, truth. Wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ Abraham. They inherited it from their father Abraham. Ó kankan wà táwọn náà jogún. There's something else they inherited. Wọ́n like obìnrin arẹwà. They like beautiful women àfi bí èmi náà. just like me me me. wọ́n like obìnrin tó fà. they like wonderful light skin women. obìnrin bá ọdún ìjù ìdílé abrahamu lè dànù. wọ́n lè dànù they will not pay the bride price. No, I ò ṣe. kọ́ balẹ̀ mọ́. so that you know. Sarah rẹwà títí. Sarah was that beautiful. ojú ọba Gerari ò kúrò lára ẹ̀. The king of Abimelech could not take his eyes off of her. Rebecca rẹwà títí. Rebecca was that beautiful. Ojú Abimelech tó kúrò rà. Abimelech's eyes did not get off. Ní ìgbà tí. When. Jacob náà dàgbà. When Jacob grew up. Ó lọ ṣàtúgbò. He went. Ní ọ̀dọ̀ Lábánì. From Laban. Ní ilé Lábánì. In the house of Laban. Òun náà wá kọ orin kan. He now sang the song also. Ní ìgbà tó rí òdòdó kan. When he saw a beautiful flower. Alẹ́ ilé yẹn wẹ̀ sọ ìyálé eléyìí ẹ̀wẹ̀ so òdodo kan ń bẹ lágbàlá tí a fẹ́ já. gbàgbọ́ kọ́ni ẹ lábàlì ṣe bí kò wù gbọ́. never ask that as if you don't know tọ́ba ti ń da ẹran lọ. àbá kọrin ẹ àbá lè gbọ́ o títí ah, ah, ló tiri asopi kò wọ́n gbọ́. wọ́n jẹ́ fún wa lọ́ba. one day now watch him. ọ̀gá òdòdó kan wà tí fẹ́. there's a flower I want to pluck. bó o bá máa kó fẹ́ já òdòdó. if only pluck this flower. ìwọ yóò sìnrùn fún ọdún méje. you must serve me for seven years. torí arẹwà obìnrin. because this beautiful woman. gẹ́gẹ́ bí ìlànà ìdílé wọn. as custom of their family. ó gbà. ìjọ mọ̀ pé ẹlòmíràn ṣẹrú fún odidi ọdún méje torí ìlànà ìdílé ẹ. you know some people are saving as ah, years. lọ́wọ́ ọ̀tún ẹ̀ sókè. raise your right hand up. ìlànà ìdílé tó so pọ̀ mọ́ ìsìrú. the tradition that is life. bó o ṣe ń sàmì mẹ́ta ọ̀run fagilé nínú ayé rẹ báyìí. àmín àmín àmín lórúkọ Jésù. wọ́n lè tó bá mọ̀ pé ó fẹ́ fẹ́ fẹ́ he said if you want to if you want to marry this beautiful girl. ọdún méje. for seven years. ó ló gbà. he said I I agree and he started. lẹ́yìn ọdún after seven years. he was singing again. Bàdà no you don't know how to sing. a máa ń bọ̀ wá kó mọ́. a máa ń bọ̀ wá kó mọ́. kankan. nígbà tí Jacob máa ṣe ojú ìyàwó ẹ̀. Jacob was going to open the face of his wife. sùkúù náà ló bá bẹ̀. he meant something terrible. nígbà tó blood of Jesus. no tí mo dìṣẹ́ jẹ̀yà fún kọ́ yìí. This is not what I work hard and save myself for. Mo sọ̀rọ̀ kan lánàá fún àwọn ènìyàn. Our father spoke to some people yesterday. Ọkùnrin kan lọ́jọ́ wedding A man on the day of his wedding. Ìyàwó tó fẹ́ aláàánú àwọn bàbá wa yìí. It's from our father's place. Ó kọlà. At tribal marks. Ṣùgbọ́n. But ọkọ ti dúró síwájú pastor. the father had stood before the pastor. ìyàwó dẹ̀ ń dógò. and the wife was dancing. àti ìyàwó dé iwájú ọkọ. when the wife got in front of the husband. wọ́n ní ìwé kiss the bride. he said may you may kiss the tó ṣí ojú ìyàwó rẹ̀. like took off the veil. blood of Jesus. kò dá ìyàwó ẹ̀mọ̀ torí make up. he not recognize wife because of make up. ìlà ojú ìyàwó wọn ti fi foundation parẹ́. the travel marks has been erased with foundation. amen Jesus wọ́n ti fi foundation. they are using foundation. ọkọ lànà owó tó sì kẹta lélẹ́yìn. I trusted a German man. ṣe ló tún sún wọn pé. ìlà ògùn closer. kó bóra ṣé wò rí. ṣèkínà is that me. èmi náà ni. it is me truly. so tí orí tá a máa ń kọ́ lábẹ́ igi ọ̀nà kí lè mọ̀ pé wọ́n ni. question and answer lọ ọpẹ́lọpẹ́ pásítọ̀ tó tú àṣírí fún ìjọ létà létà nígbà tó ṣojú ìyàwó tó ń ṣiṣẹ́ fúkọ yìí. this is not the wife i been working for. gẹ́gẹ́ bí ìlànà ìdílé wọn. as is customary in their family. ìlànà yẹn máa ń jẹ́ kí wọ́n fẹ́ fine girl. the customary ones makes them to find a very fine girl. because of a beautiful lady. wọ́n tún ṣerú again. he has stayed again. for another seven years. gbọ́. yeah ìdóòmù pé àwọn kankan tọ́ sí ẹ ṣùgbọ́n torí ìlànà ìdílé ẹ wọ́n á jẹ́ kó máa ṣe orúkọ tó rí gbà. you know that some things that your that your possession but because of your personal. àwọn olórẹ́dì àti jákúrò lábẹ́ ìlànà ìṣirò. is about to leave. mo sọ tẹ́lẹ̀. prophet to professor. bó o ṣe ṣàmì mẹ́ta yìí. I said this three amen. gbogbo ìlànà tó mọ ń ṣerú. all the cost of that are slaves. lórúkọ Jésù ọ̀run fagilé lọ́sẹ̀ yìí. àmín àmín àmín lórúkọ Jésù torí fáńgà. because of the fact that. wọ́n bá lọ wo expository bible. if you go to say expository. ìyàwó tí Joseph fẹ́. the wife that Joseph married. two times no wind in Miss Egypt. she won Miss Egypt for. very beautiful the most beautiful woman in Egypt Joseph fẹ́. the most beautiful torí ìlànà ìdílé wọn wọn kì í fẹ́ sunkún because in their custom they don't marry an ugly woman. when you are sukuna you don grow near the Abrahamic generation. if you are ugly you don go to Abrahamic generation. àwa náà like it don be. we too in my family no like ugly women. yes hallelujah. hallelujah. ní ìdílé Abrahamu bákan náà. in the family of Abraham. ohun kankan tún ṣẹlẹ̀. something else happened. kò wá sí ìyàwó tó ń fẹ́. there is no wife they marry. tó tètè bímọ. that quickly has a child. Sarah yàgò. Sarah was barren. Open oh, ninety one. She was ninety Before she had a child. Rebecca yàgò Rebecca was barren. for twenty five years. for twenty five years Rebecca was. kò gbọ́ pa. she not hear. kò gbọ́ po. hear nothing. Rákẹ́lì yà Rachel was also barren. òun náà ò bímọ. she couldn't have a child. gbogbo ìlànà ìdílé. all the traditions of the family. tí òfin jẹ́ kéèyàn tètè ṣe ohun tẹ́gbẹ́ ṣe lákòókò. that does not make someone to quickly do what they want to do. gbogbo ìlànà ìdílé. all the customs of families. tó ń sako any success. that is antagonism any success. bó ṣe sàmì mẹ́ta ọ̀run kò fagilé lónìí. àmì àmì àmì lórúkọ Jésù. mo bá parí ọ̀rọ̀ yìí kí alàgbà wa gbàdúrà sí àwọn. our father wants to end his service so our father can other father to pray. sọfẹ tó wà lẹ́gbẹ̀ẹ́. third person next to you. wo ìdílé ẹ lọ́nà. look at go into your family look at your family. kí ló fi ipò kan wọn. what do you think is common most common. ohun tó kọ́ wọn yẹn ó nílò àdúrà. That thing needs prayers. Tòun kan ti sọ àwọn kan I said some people lie because of their wives. Ọmọ wọn náà parọ́ fún. Your own children also lie to them. Ní ìdílé yẹn kí ló kọ́mọ̀? What's first common? Irọ́ irọ́ kò kọ́mọ̀. Lie was common ní ìdílé abraham bákan náà. in the family of Abraham likewise. wọ́n ní wọ́n fi ṣe case study lẹ́nu. if I'm using it as a case study. ohun kankan tún kọ́ wọn. something else is coming. ẹbí mi pé kí ni. you ask me what it is. ṣé ẹ ti gbàgbé àwọn ọmọ ṣáájú jọ. children are gathering you. àwọn obìnrin. the women are meeting me. kò sí àkọ́bí kan tó yàn. there is no first born. ní ìdílé Abraham. tààrà àkọ́bí Abraham. who is the first born of Abraham? Ishmael. Ishmael mo ní kò sí àkọ́bí tó yàn. as ah, no first born by source. àkọ́bí àkọ́kọ́ boko haram ni. the first the first first born is boko haram. àti isis. àbọ̀ ọmọ ẹgbẹ́ wọn ní dàgídíjà kan ni ọmọ náà yóò jẹ́. bíbélì ló sọ ó ní ọgbẹ́ dàgídíjà kan. that the child will be a rebel. ó ní grandfather Osama bin Laden. is a great dàgídíjà kan ni ọmọ náà. that the child will be a rebel. àkọ́bí Abraham. the first born of Abraham nígbà tí when Isaac Isaac náà máa bí tiẹ̀ when he went to have his first child òun náà bí tiẹ̀ he also had his own child. ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀. but what is in it is. Esau kò sàǹfààní o. Esau was enough. kò sàǹfààní kò sàǹfààní kan tó ṣe. it was not there was not important about him. àti dákọ̀ọ́ máa bí tiẹ̀. when Jacob was going to have his own child. kàlà kọ́ bẹ́ẹ̀ who is born Reuben. ẹ̀gbọ́n náà ló gbà. it was a curse that he received. kò sí àkọ́bí kankan. there is no firstborn. tó rí àǹfààní ṣe that was useful. èyí tó burú jù ni pé. the most terrible thing is that. àwọn àkọ́bí ló máa ń sin àbúrò wọn. it's the first born that. àwọn àbúrò wọn ló máa ń feed wọn. it's the younger one that will feed the older brothers. ní ìdílé Abraham. in the house of Abraham. Ishmael ló ń sin Isaki. Ishmael is the one. he worshipped him he served him. Ishmael ń sin Isaki. Ishmael was serving Isaac. Esau kò sin Jacob. Isaac was serving Jacob. Rúbẹ́nì ó padà wá dọ̀bálẹ̀ níwájú Joseph. Reuben came back to prostrate before Joseph. Lọ́jọ́ tí Joseph bí Ephraim àti Manasseh tó kọ́ wọn síwájú bàbá ìdán kàkà kí bàbá súre fún Manasseh wọ́n tún gbé ọwọ́ ọ̀tún he crossed his hands. Ephraim. So Manasseh ló tún sí Ephraim. Manasseh sought it. Àwọn ọmọ ń ṣagijọ́. Children are Àwọn bàbá dáná. Àwọn bàbá ìlànà ìdílé yẹn ṣe ló torí The tradition of the family was turned upside down. Wo family house yẹn. Look at your family house. Kí ni nǹkan tó common? What is most common then? Ohun tá fẹ́ fi gbàdúrà ni. Is that what one you use to pray? Gbogbo ènìyàn. Everyone. Ní èso ìpínlẹ̀. They have a fruit. You are a seed of your foundation bú ẹnikẹ́ni mọ́ má blame anybody mọ́. don't blame anybody anymore. ìgbà míì kì í ṣẹjọ́ wọn. sometimes it's not their fault. kì í ṣẹjọ́ dáfídì. it's not even fault of David. ó fẹ̀yìntì ń gbatẹ́kùn ó dẹ̀ rí obìnrin kan tó ń wẹ̀ ní ìhòòhò. I saw a woman ẹjọ́ sà ṣẹ́jọ́ ẹ̀ ni. is it his fault? ẹjọ́ ẹ̀ it's not his fault nǹkan ti wà ń something has been in that family. ẹ gbàgbé bọ̀dá Júdà. you are forgetting Judah. èyí tó fi ọ̀pá aládé. the one that used. tó fi deposit for Tamari. he gave it to Tama. ní ìgbà tó wà ní Agro. when he was Agro. Agro. ẹ̀gbọ́n ìwé. ìgbà tó wà ní Agro. Agro. <laughs> pàtó wọn fún Jésù. no translation for that. ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀. do you hear what happened? nígbà tí. Judas tó ti bọ́ra lẹ̀ tọ́. When Judas had uncovered his closet. Bẹ́ẹ̀ fún bẹ̀rẹ̀ iṣẹ́. That we should start his work. Obìnrin yóò complain o. The woman did not, the woman did not complain. Gbà tó ku kọ́tà tó. About to deliver. Ẹ wá ní. The woman said. Ẹni sùúrù sá. Just hold on, just be patient. Kí lè fẹ́ fi fún mi? What do you want to give unto me? Àkókò yẹn kẹ́ Judas ń bọ̀. Judas was sọ́jà ọ̀pá sẹ́ni ọ̀nẹ́ ọ̀pá wà mí ọ̀pá. he said there is a staff there is a staff. màá fi ọ̀pá lẹ̀. I will use I will put down. ọ̀pá aládé. the staff of the. èyí tó ní kò ní tọwọ́ Judah kú. they say we no go leave at Judah's hand. Judah ju ọ̀pá lẹ̀. Judah left that staff. okay he said your dad fit so it's not the fault of David. ó gba ìyàwó Raya. that he took the wife of Raya. ọ̀dọ̀ Judah ló ti jogún ẹ̀. he inherited it from Judah. má bú Dáfídì don't insult the people. bó bá wá bú dáfídì sọ nípa solomon. if you insult the david ó ní ìyàwó three hundred. he had three hundred wives. àti àlè seven hundred. and seven hundred concubines. kì í ṣẹjọ́ rehoboam. it's not the fault of rehoboam. ó ní ìyàwó thirteen péré. he had thirteen wives. ohun tó ń ṣẹlẹ̀ ní ìlànà ìdílé wọn. that's what's happening in the traditional custom of the family. ẹ̀gbọ́n ló wà ní ìdílé. what curse is your family. tó ń ràn. that is born. láti ọ̀dọ̀ ẹnì kìíní. from generation from one person to the other. dé ọ̀dọ̀ ẹnìkejì àwọn kan wà tí n bá gbàdúrà fún. there some things there some people I would have prayed for. ìtẹ̀rẹ́ àkọ́bí kankan ní ilé yìí. do you find any first born in this house? tó fẹ́ ọkọ tó jẹ́ àkọ́bí ló fẹ́. ẹ sà ẹ máa bá mi fòróró ṣiṣẹ́ fún àwọn òye torí ọ̀rọ̀ yìí àkọ́bí. the first born tó fẹ́ àkọ́bí ibòmí. that will marry the first born of another family. mo kọrin kan pé ee ee ogún pàdé ogun o. <laughs> àkọ́bí ilé kan. the first born of a family. ó gbéra. and now left. ó lọ fẹ́ àkọ́bí ibòmí. marry the first born of another family. ẹ̀rín bọ́lá agbára jẹ́. you can see that is very powerful. a máa gbàdúrà. we go to pray. ìfẹ́ dáhùn gbàdúrà yìí fún ọ. I want to leave all these prayers for our father. gbọ́ yìí. hear this word ìlànà ìwọ ló ìdílé what custom is in your family. mo rántí lájẹ́ gbọ́dọ̀ ní jfd. àfọlá uh, remember the joke joke claim. nílé manager five story building. a five story building. yàrá kan wà ní òkè. there is a room and a place. ní apá ọ̀tún yàrá kẹrin. on the right hand of the fourth room. bó o bá sùn if you sleep right there. wọ́n máa bọ́ ẹ mọ́ jújù wà á jẹun lójú ni. you will eat till Break. kò sí bó ṣe kúrò tó. there is not how much house power. you might be. wà á jẹun. you must eat you will eat mi ò mọ tó fi ṣẹ̀dá rẹ̀. I don't know what is used to create that place. Àwọn bọ́ọ̀sì tún máa ń dá para bẹ́ẹ̀ bí bá pa wọ́n ládé tó máa ló dẹ́dẹ́. Some boys play around and say they are. Wọ́n lọ sun yàrá yẹn. They go sleep in that room. Bíbá bá máa fa jí láàárọ̀ máa máa gbùfẹ̀. Wọ́n máa gbùfẹ̀ wọ́n á ti yó bámbám. They were rapping in the morning. Wọ́n á dẹun. They will eat. Bẹ́ẹ̀ ni sà. And they are Ìlànà ìdílé kan. That's the tradition of a family. Bọ̀dá kan wà. There's a brother. Every Wednesday. Every Wednesday. Add them tí yóò kẹ́rì. they will be drunk so much. o nígbàgbà tó mọ tí o. you will not know when he drank. ṣùgbọ́n a máa rán ọtí. but he will smelling of drink. ohun what happens in their life in London. wọ́n they will be bàbá wọn dẹ̀ ní èrè fún gbogbo ọmọ tó bí. and the father had an image for every child. bó ṣe bu ẹmu yẹn sí wọn lẹ́nu. as he has given them their drink. bẹ́ẹ̀ ni wọ́n á máa yó níbikíbi tó ń bá wà. will be filled up wherever they bó bá ṣe bu ẹnu ẹsẹ̀ nu pẹ́ẹ́. as the was giving them the drink. bó dọ́fíìsì ló wà á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rùn ògógóró. begin to smell like gin. á dẹ̀ high. and we high. ẹni bá pàdé ẹ̀ lọ́nà. whoever meets this person. ọtí àdè máa bá. and it's been. kò dẹ̀ fọtí kẹnu. but you don't drink any ṣùgbọ́n ìlànà ìlànà ìdílé wọn ni àwọn ọmọ sa kan àwọn obìnrin ọ̀pọ̀ àkàrà ìlànà ìdílé yẹn ni. it is a bí ọmọ kan ní London. nígbà tó máa di ọjọ́ kẹjọ. on the eighth day. ejò lọ́mọ ọmọ yẹn. the snake. python our python. But the woman saw him. Ìyá The mother screamed. Ó She screamed ọkọ ìgbé fóònù. the husband picked up the phone. torí ní ẹyẹ. because you understand. ọkọ bá pe bàbá ẹ. and the father and the husband called the father. wọ́n ṣe pè báyìí. as he called. bàbá yẹn ní. ah mo sọ rí o. they say I have succeed. kásá àfìgbà tí bàbá wa kí ọmọ yìí. until when the láti fi thirty years ago bàbá ò lọ kí ẹnikẹ́ni. father did not meet anybody. bàbá wá ọmọ ẹ̀ wá. he said to my house. àṣé ètò ní bàbá ńlá wọn ń not knowing that their father father served. ètò yẹn ṣe máa wá pọ̀ nǹkan sẹ́nu ọmọ lọ́jọ́ kẹjọ. will come and permit something. ní London ni wọ́n bí ọmọ sí o. the child was born in London not Nigeria. ètò dẹ̀ wá wá ibẹ̀. and the state came for him. ó wé mọ́ ọmọ. ẹsẹ̀kẹsẹ̀ tí bàbá ọkọ gbọ́. immediately that the father of the ó dẹ̀ pa ògidì màlúù. ó bẹ̀rẹ̀ sí ní yọ̀. ìgbẹ́ náà ah, bàbá wa kí ọmọ ẹ̀. ìdílé lórí ẹsẹ̀ rẹ báyìí. bí ọmọ tó ń ṣẹlẹ̀. bí ìdílé tá a ti bí ọ. tó lè máa fa ogun. tó lè máa jẹ́ ogun. ó fẹ́ pọ̀rọ̀ kan Jésù lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ìlànà ìdílé òdì. tó ń fa ògùn ayé mi sẹ́yìn. wọ́n pọ̀rọ̀ kan Jésù lẹ́ẹ̀mẹ́ta. bí bá ìtìpá wà lọ́wọ́ ti pariwo.